ṣe téèyàn bá ń fẹ́ kó jẹ́ àtẹ́wọ́gbà àyàfi kéèyàn tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ẹni tó bá kùnà láti ṣe bẹ́ẹ̀ nǹkan alẹ́ kó máa kí pé ó kó àṣẹ dànù ó kó àṣẹ ṣòfò nítorí pé ọlọ́run ọba nígbà tó pe Islam lẹ́sìn kò fi sílẹ̀ yìí pé kò máa ṣe bọ́nà tó bá wọ̀ kò fi sílẹ̀ yìí pé kò máa ṣe bọ́nà tí ọpọlọ rẹ bá darí rẹ lọ ṣùgbọ́n ṣe ló rán ànábì kan tẹ̀lé islam yìí ó ní ànábì yìí ohun àwòkọ́ṣe ni tó ń gbé kalẹ̀ fún yín ẹ máa wo àwòkọ́ṣe rẹ̀ nínú bó ti ṣe ń ṣe nínú bó ti ṣe ń wí bẹ́ẹ̀ ni kẹ́yìn náà máa ṣe bẹ́ẹ̀ ni kẹ́yìn máa wí torí pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ ilẹ̀ ṣe sórí rẹ̀ laqad kana lakum fi rasulillahi uswatun hasana dájúdájú àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára anabi muhammed sallallahu alayhi wa sallam àwọn olùmọ́ni nígbà tó lọ sọ pé fi rasulillah wọ́n ní ẹ̀kọ́ ńlá ń bẹ ń bẹ o torí pé kò sọ pé fi qawlihi àbí fi fi'lihi àbí fi taqriratihi àbí fi khuluqihi àbí fi khalqihi àbí fi siratihi àbí fi kulli shay laqad kana lakum fi rasulillahi. uswatun hasana àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára anabi muhammad sallallahu alayhi wa sallam nípa gbogbo nǹkan tó àmọ́ lásán kọ́ ni gbogbo èèyàn máa tẹ̀lé lánàá rẹ̀ torí pé èyí tó pọ̀ jù nínú àwọn tá à ń jọ mùsùlùmí wọ́n yìí tẹ̀lé lánàá nabi muhammad sallallahu alayhi wa sallam kọ́dà ní ti máa ń tẹ̀lé gan yẹ̀yẹ́ wọ́n máa fi wọ́n ṣe àbẹ́yìn ò tí ì ríru wọn rí wọn rí kí wọ́n tẹ̀lé tá nabi sallallahu alayhi wa sallam wọ́n máa fi ọ́ sí yẹ̀yẹ́ ni láti gbà tán ti ń yín mú sí ọ ń pàkọ́ wọ́n tún ń sùn tètè sí ọ ní pàkọ́ wọ́n tún wí lójú rẹ̀ nítorí pé wọ́n yìí tijú èèyàn wọn kì í bẹ̀rù ọlọ́run ìwọ ọ̀tẹ̀lẹ́ tà nàbì sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ kí tó bá kú bẹ́ẹ̀ wáyà náà lọ lọ direct ó tún wá máa fẹ́ni tí ń tẹ̀lé tà nàbì ọmọ fi ṣe yẹ̀yẹ́ wàá pa aláwùjọ yorùbá wọn ti pọ̀ jù wọn pọ̀ bàjẹ́ kódà gan bóyá ninety nine percent àwọn tó ń pera mùsùlùmí náà àwọn yorùbá wọn máa fi súnà ànábì ṣe ẹ̀yẹ bẹ́ẹ̀ ni láwùjọ yorùbá yìí torí pé àwọn ọ̀fẹ́ tẹ̀lé ẹni tí wọ́n wá ń tẹ̀lé wọ́n tún máa sùn tiẹ̀ tẹ̀ sí bí àwọn nu ti pera wọn ok alùkí wá ni tó ti tẹ̀lé súnà alùkí wá ni wọ́n so ajẹkọjẹ àwọn nítorí pé súnà ní islam gbàtọ́ bá sọ pé àwọn eléyàn ni àlò súnà ó túmọ̀ sí káwọn mùsùlùmí nù kí wọ́n á nìwọ̀ kí nìwọ̀ torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé téèyàn bá fẹ́ ṣoríire yọ tẹ̀lé ta nàbì sallallahu alaihi wasallam ẹ̀rí pẹ̀lú man kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira kìí ṣe gbogbo èèyàn ni ó lè tẹ̀lé ta nàbì sallallahu alaihi wasallam máa ràn kàn àti pàdé ọlọ́ òun ràn kàn ọlọ́run ó sì ràn kàn jọ́ gbẹ̀ndàl ó sì ń ṣèrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ àwọn tí condition mẹ́ta yìí bá pé sí lára àwọn ni ó lè máa tẹ̀lé lánàá nabi muhammad sallallahu alayhi wa sallam abẹ́lọ́n pé kọ́ máa yọ wá kúrò nínú wọn. tó wọ́n bi aisha radiyallahu anha wọ́n bi léèrè an khuluqi nabi sallallahu alayhi wa sallam sọ fún wa nípa àwa nabi sallallahu alayhi torí pé oníkálukú àwọn ìyàwó wọn ló mọ̀ wọ́n jù àwọn ló mọ̀ wọ́n jù bẹ́ẹ̀ farapamọ́ títí ẹ̀ lè farapamọ́ fún ìyàwó yín nígbà táwọn kan bá wá kí ọ tó ń sọ pé à bàbá àmọ́ yín léèyàn dáadáa kódà gbọ́n dáadáa tẹ̀sí àfikún lọ́wọ́ san ilé san rè tó bá jẹ́ pé ìbá sẹ́ni dáadáa àsìkò ìgbà tí ìyàwó rẹ̀ bá fetí kọ́rọ̀ yìí nínú ilé tọ́gbọ́ tí wọ́n ń bọ́ sọ̀rọ̀ ń kí ni àmọ́ yóò mọ ẹyin mu ní kékeré ni tá a lẹ ní dáadáa àbí phase phase one lẹ rí tẹ bá rí phase two ẹ mọ lọ́dà kọ́dà ìyàwó mi gan leke ah, yẹpa kí ló ṣẹlẹ̀ <laughs> ìyẹn ni pé oṣù wa oṣù wa oṣù wa fi búrẹ́dì kọ́ àwọn èèyàn yìí lómi ọbẹ̀ wọn ò ríran rí ọ ọ̀daràn paraku tó so ìdí nu tó máa ti fẹ́ mọ̀ ọ́ ẹnìkan ìyàwó rẹ̀ wọn ò bì léèrè kìí sì ṣe gbogbo yẹn ló lè gbà pé kí wọ́n bí ìyàwó ń lérí ni pé ẹ dákun ẹ sọ fún wa nípa àwa wọn à ọ̀pọ̀lọpọ̀ ló lawọ́ lóde ahun burúkú nínú ilé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ó máa ń bóyín níwájú àwọn èèyàn òṣónú ilé ọgbà lọ ní nínú ilé bàbá maka ò ní nínú ilé tọ gbogbo orí eléyìí báyìí iná nìkan tí ó jẹ́ ipò máa ń hàn síyàwó tí ì hàn sára ta wọn àlọ́ bí Aisha léèrè kí ni ìwà anábì sallallahu alaihi wasallam kó má jẹ́ pé nǹkan ń pè wá lọ sídìí dáadáa ohun ọmọ ṣe dáadáa kó wá dàbí àtùpà tó ń tàn mọ́lẹ̀ fáráyé tínú tiẹ̀ sì ṣókùnkùn birikiti Aisha ni kana khuluquhul Qur'an ìwà anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní alukur'an yẹn ni pé gbogbo ntọ́lọ́ ní ká ṣe ńlẹ́ kọ̀kọ́ rí ti ń ṣe gbogbo ntọ́lọ́ ní ká pati ńlá kọ́kọ́ ẹni tí kọ́kọ́ pati ńṣe ló dàbí alukur'an tí ń rìn lọ lókè pẹ̀ fẹlẹ́ yóò fi hàn wá gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ẹni tó máa ń wó rire yóò wá àwòkọ́ṣe ànábì sallallahu alayhi wa sallam yóò máa sin ọlọ́wọ́n bá wa ní ìbámu pẹ̀lú ntánàbì tó mú wá lófin kí ló sì mú wá lófin ọ̀nà ni dínú Islam islam tó mú wáyé torí pé kìí sẹlómi ló gba islam wa tí ìbá sàn nàbì muhammed sallallahu alayhi wa sallam oníkà ọlọ́run bá fi rán sí wa ọlọ́run ò fi rán abubakar kò fi rán umar kò fi rán uthman kò fi rán ali kò fi rán zayd ibn thabit kò sì fi rán abdullahi ibn zubair radiyallahu anhum jamiya anabi muhammad sallallahu alayhi wa sallam ló fi kódà kò fi rán abdulkadir al-jailani kò sì fi rán ahmadu tijani kò sì fi rán muhammadu al-badawi kò fi rán ẹnìkan kan nínú gbogbo àwọn èèyàn wọn yẹn ẹnìkan tọ́lọ̀ wọn bá fi rán náà ni anabi muhammad sallallahu alayhi wa sallam báwo ni wọ́n sì wá sọ pé ó lásìkò tó fi lè kọ́pì anabi ṣùgbọ́n ó duplicate ahmadu tijani ó duplicate abdulkadir jailani ẹni tó fẹ́ kọ́ sẹ́ni muhammadu badawi táwa lẹni tí ó gbọ́n tí ó sọ pé oríran tá lẹni náà tí ó sọ pé ọmọnà ó fi ọ̀nà sílẹ̀ ó múnú gbẹ́gbà àwa ni ẹ ibi tá à ń gbà yìí náà á padà já síbi kan náà ni àní já síbi kan náà o ọ̀tọ̀ lẹni tó yẹ ẹni tó bá gbọ́wọ́ ọ̀tún ọ̀tọ̀ níbi tí ó já sí ẹni tó bá sì gbọ́wọ́ sí níbo lòun náà já sí ọ̀tọ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà tí wọ́n mú ibi tí kálukú wọn sì bára rẹ̀ ńkọ́ yọ sọ̀tọ̀tọ̀. So torí di eléyìí sí ọ̀rẹ́ láyé ńgbà tó wà wò kọ́sí anabi muhammed sallallahu alayhi wa sallam tó wà lọ wà wò kọ́sí àwọn kan alladhina la mahalla lahum min al-i'rab la mahalla lahum fil wujud wọn ò sí nínú dictionary islam gbọ́dọ̀ sì jẹ́ pé àwọn ọlọ́mọ wà wò kọ́sí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ó ti lẹ fọ́tò ẹni tí ń wà wò kọ́sí má lé ó tún lẹ̀ máa ya ó lẹ̀ máa ra mọ́tò lẹ́ni tó ń wá òkọ́ sínú sànàbí tọ́lọ̀ ọ̀ràn sí ọ ní Ibrahim Niass sànàbí tọ́lọ̀ ọ̀ràn sí ọ ọmọ èèyàn ò ríran wàláhì ọmọ èèyàn ò ríran ẹ wá fọ̀nà alẹ̀ ẹ wá fi gbẹ́ sọ̀nà tó bá ti gbọ́ tó ń sọ̀rọ̀ pé qala Allah qala Rasulu inú ó sì máa rún inú ọmọ àrùn pé àwọn tí wọ́n máa bú àwọn wàlíì nìyà o táà wàlíì náà táà wàlíì náà sí àwọn olùyàwó láàyè ẹni wọ́n ń bú ni àbí àwọn olùyàwó ṣaitan àwọn akpa awliya ṣaitan ni kí lóye kí wọ́n máa ṣe fún wa tẹ́lẹ̀ náà àmọ́ tó akpa awliya Allah ni kò sẹ́ni tí ń bọ́ awliya Allah torí pé wọn náà tèmi náà àlejò kan nù wa ala inna awliya Allah la khawfun alayhim wa la hum yahzanun amanu wa kanu yattaqun àwọn awliya Allah amanu wattaqaw àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó sì ń payà rẹ̀ gbogbo ẹ̀sìn tá a bá tá a kọ̀ láti wà àwòkọ́sí ànábì sallallahu alaihi wasallam nínú ẹ̀ ọlọ́run bò ní gbà ó ọlọ́run bò ní gbà nítorí gbígbà tí èèyàn sọ fọlọ́run pé muhammadu tó ẹsẹ̀ tó ń rán pé kọ́ máa ṣàlàyé fún wa ìbásíkò jẹ́ ní ìbásíkò ṣòfò ni àwa gan ẹ́ nígbà tá ìṣe ẹ́ nígbà tá ìṣe nàgẹ̀rẹ̀ tá ìṣe dẹ̀pẹ̀ àwa náà máa we can take care of ourselves kí ni ìtumọ̀ pé ọ̀rán muhammad ìtumọ̀ rẹ̀ nù gbàtọ́ bá ti lọ́ọ̀fẹ́ wà òkọ́sí ànábì muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan ní ẹ kò burúkú àwọn àwòkọ́sà ànábì ká tún wọ àwòkọ́sà àwọn lè má mu wa ta ni lè má mu yẹn because ní ká tún wọ àwòkọ́sà àwọn lè má mu wa tí lè má mu yẹn bá takùtà ọlọ́run tó takùtà ànábì kí lè fẹ́ fi ṣe abẹ́ ìgbọ́ntọ́ lọ́n sọ ni ó ní ati'u Allah ya ayyuhal ladhina amanu ati'u Allah wa ati'u ar-rasula wa ulil amri minkum àwọn onítẹ̀fẹ́sì wọn sọ yìí pé ati'u Allah tọ́lọ́ sọ wa ati'u rasula èkíní kejì wọn ọba fìcìlù jáde ẹ tẹ̀lé tọ́lọ̀ ẹ tẹ̀lé tà nàbì sallallahu alayhi wa sallam nítorí pé ọ̀kọ̀ọ̀kan nínú wọn aslun qa'imun mustaqillun bidhatihi gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú wọn ìpìlẹ̀ tó dá dúró ni kó tẹ̀lé tọ́lọ̀ torí ẹni tó bá tẹ̀lé tọ́lọ̀ yọ tẹ̀lé tà nàbì sallallahu alayhi tẹ̀lé tà nàbì sallallahu alayhi nítorí pé gbogbo ẹni tó bá tẹ̀lé tà ó ti tẹ̀lé ti Ọlọ́run ṣùgbọ́n àwọn aláṣẹ tí wọ́n ní kẹ́ ẹ̀ tún tẹ̀lé tiwọn ìtumọ̀ àwọn làwọn olùmọ̀ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam àwọn làláṣẹ yẹn lẹ́yìn náà àwọn ẹni tí wọ́n ń darí ìlú lópin ìgbà táwọn ọba ti takotọ́ lọ wọn ọba takotọ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam torí rẹ̀ tólùmọ̀ máa ń pè ọ lọ sídìí tó takotọ́ lọ́n tó takotọ́ anabi sallallahu alayhi wa sallam àní gbọ́rọ̀ sílẹ̀nu la sam'a wala ta'a àní gbọ́rọ̀ sílẹ̀ náà wọ́n bọ̀ síbọ̀ sí pàṣẹ ní tóní kásì. bẹ́ẹ̀ náà ni ẹni tí ń darí ìlú ó ní kó o ṣe ń tọ́takò tọ́lọ́run tọ́takò tà nábì kọ́ fọ́ múra rẹ̀ kó o ṣe ń tàbísì. nítorí pé tọ́wọ́ àti wọn tọ́lọ́run fi sọ pé wa ulil amri minkum tabi'atun li ta'atihim lillah wa ta'atihim lirrasuli sallallahu alayhi wa alihi wa sallam ìtẹ̀lé tọlọ́run táwọn bá ń tẹ̀lé tọlọ́run ìtẹ̀lé tànàbì tó bá ń tẹ̀lé tànàbì ní ọjà tẹ̀lé tiwọn kíkọ tọlọ́run kíkọ tànàbì tó bá ti wáyé gbọ́wọ́ wọn ànígbọ́ tiwọn náà. fẹlẹ́ ìfihàn wá pé ẹnikẹ́ni tó bá fẹ́ kẹ́sìn wọn máa jẹ́ àtẹwọ́gbà yóò máa tẹ̀lé tànàbì sallallahu alaihi wasallam kò sì síbò sí lè tẹ̀lé tí àfikọ́ wà mọ́ tó o ọ èèyàn máa béèrè ń gbogbo àtúrò kò sẹ́ni tó yẹ kó gbà fúnra rẹ̀ láti jẹ́ ní tí wọ́n máa ṣàṣe dànù. ọlọ́wọ́n bá sọ nínú alukur'an ó ní wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala min wa huwa fil akhirati min al-khasirin. ìlànà tánàbí mu wá ní islam ọlọ́run sì ti fi yé wa bí gbogbo ẹni tó bá wá nǹkan míì fi ṣẹ̀sìn yàtọ̀ sí islam yìí tó bá wá nǹkan míì tó yàtọ̀ sí islam yìí tó fi ṣẹ̀sìn ọlọ́run bò ní gbà lọ́wọ́ rẹ̀ o so ọlọ́run ọba wa kì í sálábòsì torí wàláhì tọ́lọ́run bá jálábòsì ni ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀wọ́ ọ̀nà tí wọ́n mọ̀ pariwo ìpọ́lọ̀ ń ṣàbòsí fáwọn ó ṣàbòsí sáwọn torí pé kò ṣàlàyé wọ̀nyí fún wa láyé ṣùgbọ́n kò sí àlàyé kan tẹ́ ń bu kátà tọ́lọ́run ti ṣe fún yín láyé agídí ní ìsìn ọlọ́run bá ń sọ fún wa nínú Al-Qur'ani ń kà ó ní wa man yabtaghi ghayra al-islam dina ẹnikẹ́ni tó bá wá nǹkan míì fi ṣẹ̀sìn tó yàtọ̀ sí islam ohunkóhun tó fi ṣẹ̀sìn tó bá yàtọ̀ sí islam falan yuqbala min ọlọ́wọ́n bò ní gbà lọ́dọ̀ rẹ̀ ok tálà ń fẹ́ kọ́ gbà lọ́dọ̀ wa tẹ́lẹ̀ náà gbogbo tí wọ́n máa ń ṣe láyé ìlẹ́sìn tálà ń fẹ́ kọ́ gbà lọ́dọ̀ rẹ̀ ṣé bọ́lọ̀ ni ok ọlọ́run tí gbà lọ́wọ́ èèyàn tí ìjọ já sórí ire ó ní tí ò bá ti jẹ́ islam òun ní gbà lọ́wọ́ rẹ̀ náà ni wọn náà ń gbọ́ yìí náà lọ ń gbọ́ yìí ọlọ́run bá ló ń bá wa sọ̀rọ̀ yẹn kì í sọ̀rọ̀ yẹn ó ní ẹnikẹ́ni tó bá wá nǹkan míì tó fi ṣẹ̀sìn tó yàtọ̀ sí islam òun ní gbà lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run lélẹ́yìí èyí tí rọ̀ ò lè wọnú ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run lélẹ́yìí èyí tó ṣe pé àyípadà ò lè wọnú ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run lélẹ́yìí tó ṣe pé gbogbo ẹni tó bá tẹ̀lé yóò ṣoríire ọlọ́run lòun ò ní gbà lọ́dọ̀ rẹ̀ kí wá sí pé òun ní gbà lọ́dọ̀ rẹ̀ lásán o wa huwa fil akhirati minal khasirin yóò tún jọ́ kan náà tó ṣòfò tó bá di lọ́la lùkìyà torí ẹ̀ àsìkò ń bẹ níwájú gbogbo ẹni tí ó ti kú láti ronú sọ̀rọ̀ ara rẹ̀ kó fọwọ́ ara rẹ̀ tọ́rọ̀ ara rẹ̀ sí nítorí pé ẹni tó bá ronú tó ronú tó sì ṣe ń tọ́tọ́ ṣáájú káàgó tó lu gbogbo ẹ̀ mọ́ lórí ọdájú pé àwọn eléyẹn wọn pè wọn lóní làákàyè ṣùgbọ́n ẹni tó bá yẹ kí gbogbo agóòlù gbogbo ẹ̀ mọ̀ ń lórí tó dẹni tí wọ́n kákò ńlẹ̀ tí wọ́n ń gbé lọ sọ sí kòtò kòtò wa di pé lóun gbà pé ìsìláàmù lọ́nà kò ní wúlò mọ́ àbámà láéláé lélẹ́yìn àbámà láéláé lélẹ́yìn ó ní kí ló wọn máa sọ fáwọn ọ̀rẹ́ òun kí ló wọn sọ fáwọn alábàáṣe òun kí ló wọn sọ fáwọn alámúlétí òun àwọn alámúsọ́tì àwọn afẹ̀gbẹ́kẹ̀gbẹ́ kí làwọn máa sọ fún ọ tó ń bá gba islam ah yóò yóò yóò look somehow ah kò sí somehow kan bíbẹ́ nu náà gan ni somehow kéèyàn bára rẹ̀ nu náà ni somehow kí gbogbo wọn máa ká what brought you here ah ẹ ṣe mọ̀ pé láyé mo lu agídí agídí yẹn ṣe rí ibi tó dẹ̀ wá ẹ ibi tó resort sí ni eléyẹn ló máa look somehow ṣùgbọ́n gbẹ́ni tó bá gbọ́n àìkú tètè wọ́nà fúnra rẹ̀ ni torí pé kò só lórí ire kan tó fẹ́ sórí ibú kò só lórí ire kan tó fẹ́ sórí ibú gbogbo lórí ibú sì yẹ kọ́wọ́ náà ti sórí ire torí de eléyìí ọlọ́run ọba ló ń sọ fún wa báyẹn o ó ní wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala min ẹnikẹ́ni tó bá wá nǹkan mi fi ṣẹ̀sìn tó yàtọ̀ sí islam òun ò ní gbà lọ́dọ̀ rẹ̀ òun ò ní gbà lọ́dọ̀ rẹ̀ wa huwa fil akhirati min al yóò sì jọ́ kan tó ṣòfò tó bá di lọ́la al kọlọ mọjà wò sófò ó wà nínú ẹgbàá ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Aisha radiyallahu anha wala nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam oní man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa rad ẹ̀sìn tiwa ti pé kò sí nǹkan kan nínú rẹ̀ tí ń bùkátà kó ṣàtúnṣe ń bẹ kò nídìí àfikún kò nídìí àdínkù kò nídìí àtúnṣe torí pé ntọ́lọ̀ wọn bá ti ṣe tó ti dáa tá a wá nìwọ̀ tá a ní kí lọ́ọ́ fẹ́ ṣe lára rẹ̀ tó tún fẹ́ sọ pé ọ fẹ́ túnṣe nítorí wọn bá sọ pé ó ti pé tá a ní wọ kí lọ́ọ́ fẹ́ fi kún tí ò ní jẹ́ bí bàjẹ́ al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan ọlọ́run lóhun ti pé ìdẹ̀rọ̀ lẹ́yìn lórí lónìí níjọ́ àràfáànù ní hajj dágbére eléyìí tá nàbì sallallahu alayhi wa sallam ṣe òun sì ti pé ìdẹ̀rọ̀ lẹ́yìn lórí òun wá yọ́nú sí islam òun fọwọ́ sí kọ́ máa jẹ́sìn fún yín tọ́ adúpẹ́ fọlọ́ ó pé dẹ̀ra lé wa lórí ó lòun fọwọ́ sí islam kó máa jẹ́sìn fún wa báwo ló ṣe wá kú filẹ̀ ayé lẹ̀ lórí islam tó máa mi kàn tó máa fòyà abẹ́dẹ̀ nítorí pé nítorí wọn bá fọwọ́ sí kó jẹ́sìn ló ṣe kú lópin ìgbà tó bá ti jẹ́ mùnáfíkì àdínì mùnáfíkì àdínì ọ̀nà tí ń ṣe islam lójú ayé tó jẹ́ pé àìgbàgbọ́ ló sì ń bẹ lọ́kàn rẹ̀ torí ẹ̀ ẹ̀sìn yìí ti pé kò amendment kò adjustment ìdínú tó fi jẹ́ pé ẹnikẹ́ni tó bá wá sí àdádálẹ̀ kan nínú rẹ̀ ọ̀dà nǹkan kan lẹ̀ tí èsì ara rẹ̀ ọwọ́ alẹ́ máa la ó lára rẹ̀ náà ni ní nǹkan tí ó sì ti sínú ẹ̀sìn tẹ́lẹ̀ fahuwa rad á dá rẹ̀ padà fún ni o á lóko rẹ̀ padà ni o tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé kò sáyè fẹ́nikẹ́ni láti ṣe creativity kankan nínú ẹ̀sìn Islam yìí báyìí ìdí ìrùn tó fi jẹ́ pé Islam ti wọ̀ rí yìí bó ń ṣe ń ṣe níbí báyìí ibikíbi tó bá lọ láyé wàá rí pé bí wọ́n ṣe ń ṣe náà nù torí kò sáàyè fún creativity nínú islam kò sáàyè fún rubbish and nonsense nínú islam ẹ̀sìn lélẹ́yìí ibikíbi tó bá lọ láyé lọ sí china wàá rí pé bí ṣe islam nù lọ sí america wàá rí pé bí ṣe islam nù lọ sí mecca wàá rí pé bí ṣe islam nù lọ sí alqahira wàá rí pé bí ṣe islam nù lọ sí alkhortum wàá rí pé bí ṣe islam nù freetown wàá rí pé bí ṣe islam nù darussalam bí wọ́n ṣe ṣe islam nù kò sí yàtọ̀ kódà lọ sí Moscow ní Russia náà wà á rí i pé bẹ́ẹ̀ ṣe Islam náà kò sáyè fún creativity ẹnikẹ́ni tó bá sì gbìyànjú láti lẹ́ nǹkan kan mọ́ Islam lára tí ìsara Islam wà á rí i pé kọjú tó kẹnu bọ́ po àwọn èèyàn ti máa fèsì fún pé what is this rubbish níbo ló tún ti mélé ìwà eléyìí ìsara Islam tọ́lọ̀ fi rán nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. hadithi ọjọ́ ọ̀kan gbòógì nínú àwọn hadithi tó tú àṣírí àdádálẹ̀ tó sì sọ aládàdálẹ̀ lóko àdádálẹ̀ rẹ̀ padà lílọ tó kò yẹn lọ ọ̀hà lẹ́nu ó tún hà lẹ́sẹ̀ kò jẹ́ orí sọmọ kò sì jẹ́ orí tẹ̀síwájú nínú rẹ̀ mọ́ eléyìí túmọ̀ sí wípé kò sí àyè fún bídàá nínú ẹ̀sìn Islam eléyìí Bukhari àti Muslim ló gbé jáde nínú riwaya mi eléyìí tó wá lọ́dọ̀ Muslim anabi sallallahu alayhi wa sallam ó ní man amila amalan laysa alayhi amruna ọ̀hún rad ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan tó ṣe ní sẹ́ẹ̀sì kìí sì ṣàwọlá apá láṣẹ pé kó ṣe á dáṣẹ rẹ̀ padà fún un á sọ lóko rẹ̀ padà eléyìí túmọ̀ sí pé kí iṣẹ́ tó ń bá ń ṣe lórúkọ pọ́n sẹ́ẹ̀sì kọ́mọ̀ jẹ́ nítorí wọn bọ́ da padà fún ọ tó sọ lóko rẹ̀ padà ọgbọ́dọ̀ máa tẹ̀lé tà nàbì sallallahu alayhi wa sallam nínú àwọn àjọsìn tó ń bá ń ṣe o àwọn orígun mẹ́tẹ̀ẹ̀ta àwọn

torí kọ́kàn ò sí yọkàn máa gé ni yóò ṣe bọ́ọ̀rùn ẹran ló ń gé tí ìgéra rẹ̀ lọ́wọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé èèyàn gbọ́dọ̀ ní ìpinnu ọkàn tó jẹ́ tòdodo bá ní ìpinnu ọkàn tó jẹ́ tòdodo lọ Mẹ́kà yóò dé kò ní mọ̀ pé àwọn àwọn ṣe sáàyò torí pé ọkàn bẹ́ẹ̀ náà yóò lérò pé ti tán ti pé kò torí ẹ àyàfi kéèyàn ní ìpinnu ọkàn tó jẹ́ tòdodo because ara rẹ lásán ló lè tàn jẹ́ ò lè tán lọ́wọ́n bàjẹ́. bákan náà gbogbo ìjọsìn tá a bá sì fẹ́ ṣe a gbọ́dọ̀ ní àníyàn àníyàn tí ó jẹ́ nítorí tọ́lọ́ nìkan torí tí ó bá ti jẹ́ torí tọ́lọ́ nìkan àṣedànù nìyẹn o gbogbo ẹni tá a bá ṣẹ̀sìn nítorí rẹ̀ tí èso ọlọ́run darí wa sí tó bá gbẹ̀ndà kí á mọ̀ pé ẹ lọ gbẹ̀san tẹ̀ ṣe nítorí wọn lọ́dọ̀ wọn lónìí kárí bí wọ́n ò rí nǹkan kan fi san yín eléyìí túmọ̀ sí kọ́lọ́ ó dojú tì wọ́n ní gbangba alqiyama kọ́lọ́ mọ̀ sí wa lọ́kàn nínú wa torí rẹ̀ kò sí lọ́n àyàfi tó bá fi ikhlas tó bá fi kún ẹ̀sìn rẹ̀ ẹni tó fi ikhlas kún ẹ̀sìn rẹ̀ ló sí lọ́n ẹni tí ó bá ti ṣe ikhlas nínú ẹ̀sìn rẹ̀ kò sí kíni kò sí lọ́n tí ó bá ti sáfọ̀ mọ́ ò sí lọ́n bákan náà ó gbọ́dọ̀ tún jẹ́ in tó ṣe dọ́gba pẹ̀lú sunnah nabi Muhammad sallallahu alayhi wa sallam torí tá a bá ṣiṣẹ́ nítorí ọlọ́run tí iṣẹ́ yẹn tako súnà kò lè jẹ́ gbígbà tí iṣẹ́ bá ṣe déédéé pẹ̀lú súnà tá a ṣe nítorí tọ́lọ́run kò lè jẹ́ gbígbà nǹkan méjì gbọ́dọ̀ pè sára rẹ̀ bí àwọn ẹni tán péjọ ni tán náà ń ṣe mọ̀lúdì torí tọ́lọ́run làwọn sì fi ń ṣe àwọn ní àníyàn tó dáa àwọn ò ṣe nítorí owó àwọn ò ṣe nítorí nǹkan míì torí tọ́lọ́run làwọn ṣe ṣe muhammad sallallahu alayhi wa májẹ̀mú kan la rí àrí kejì ọ̀dà wọ́n ń ṣe nǹkan kan ó ṣe déédéé pẹ̀lú súnà anábì sallallahu alayhi wa sallam òun náà nìkan máa yan náfìlà síwájú àwọn sọ̀làwátì tọ́jú ọ̀ràn yẹn àbí lẹ́yìn àwọn sọ̀làwátì tọ́jú ọ̀ràn yẹn eléyìí tá anábì sọ̀là ibi tẹ́tì máa ṣe ọwọ́ à ń ṣe gbogbo ẹ̀ ó ń ṣe láti fi tẹ̀lé súnà anábì sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ó ń ṣe káwọn èèyàn lè bá kọ́ máàkì fún ọ bó tilẹ̀ jẹ́ pé súnà anábì ni ṣùgbọ́n wò ó ṣe nítorí tọ́lọ́n ti fún yàn láda àṣeṣòfò náà lélẹ́yìn tó àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ mójútó tí àwọn nǹkan wọ̀nyí ọba pé sára àjọsìn ìjọsìn ò lè jẹ́ gbígbà o torí ẹ̀ tá a bá jẹ́ni tí ó ní ikhlas nínú àníyàn rẹ̀ ṣùgbọ́n tí ò ní pinnu ọkàn tó jẹ́ tòdodo á jẹ́ pé nǹkan dára rẹ̀ láàmú lásán ni tòrọ́tọ̀ ni tó ń ṣe ọ̀tọ̀ níbi tọ́kàn rẹ̀ wà bákan náà ẹni tó sì ń sẹ́sì ṣùgbọ́n tó ṣe é pé àníyàn rẹ̀ dáa kò tẹ̀lé tà nàbì sallallahu alayhi wa sallam ẹ̀sìn yẹn náà kò ní jẹ́ gbígbà kò ní jẹ́ gbígbà lọ́dọ̀ ọlọ́run ọba wa torí pé o lè sọ pé ríran tó rán òjíṣẹ́ rẹ̀ kò nítumọ̀ kó wá jẹ́ pẹ́sìn rẹ̀ yọ jẹ́ gbígbà torí ẹ̀ nígbà tó lọ́wọ́ bá sọ pé alladhi ayyukum ahsanu amala ọlọ́wọ́n bá dákú ó sì tún dá sẹ́mi kó lè bá fi dán wa wò pé ta ni nínú wa ni ó sì ṣètò rẹ̀ wá jù ọlọ́wọ́n sọ kọ sọ yìí pé liyabluwakum ayyukum akthara amala kìí ṣe pé ọdákú àti sẹ̀mí kó lè bá fi dán àwò pé ta lẹni tó ṣe pé yọ pọ̀ níṣẹ́ jù ta lẹni tíṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ wà jù ni kìí ṣe pé kí ṣe ọ̀pọ̀ torí pé tíṣe bá pọ̀ tí ò ṣe déédéé pẹ̀lú súnà wàhálà òfò torí ẹ̀ al-Fudayl ibn Iyad ó ní àyà yìí ó ń tọ́ka sí ipe ìtọ́ rẹwà jù nínú sẹ́ ọ ní akhlasuhu wa aswabu ó náà lè tó ṣe gbé aṣàfọ̀mọ́ fọlọ́wọ́n bá jù nínú ẹ̀ tó sì ṣe déédéé pẹ̀lú súnà nàbì Muhammad sallallahu alayhi wa sallam akhlasuhu al aswabuhu. أي الموافق الموافق للسنة طب كلا يبقى أيوة ẹ jẹ́ ká sọ díẹ̀ nípa apá kan nínú àwọn ìjọsìn tó wà ká má gbàgbé pé báàbò yìí níṣẹ́ la fáà mú wa nípa al-ibada ìjọsìn èyí tá a sì ti sọ níbẹ̀rẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí àwọn máa ń lérò yìí pé as-salatu lásán ìjọsìn as-salatu lásán ìjọsìn kọ́dà lómi ò tún máa sọ pé ah tẹ́lẹ̀ tí wọ́n á mọ́ṣáláṣí kí ni tó tún sẹ́kù ah ọ̀kan nìyẹn nínú àìníye ọ̀kan nìyẹn nínú àìníye àwọn ìjọsìn tọ́lọ́run fi pa á láṣẹ wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀ púpọ̀ nínú àwọn ìjọsìn ni àdúà àdúà àdúà tẹ́rí yẹn ohun gangan ńlẹ̀ tó tóbi jù nínú àwọn ìjọsìn ohun gangan ni kókó rẹ̀ àdúà orúkọ rẹ̀ nìyẹn o àdúà àdúà èdè lárúbáwá ni torí ẹ̀ ìwé ẹ̀tọ́ gbé sí yorùbá a máa pè ní kíni àdúà àdúà torí pé de yorùbá ò ní àyìn náà sọ pé àdúà àdúà ṣèṣe àdúrà o àdúrà bò ní rọ́ọ̀ gbà wá níbo ni rọ́ọ̀ gbà wá torí pé lárúbáwá ni gbólóhùn yẹn bídìí lárúbáwá sọ ni pé àdúà àdúà màtá àwọn bàbá bàbá mùsùlùmí tán túmọ̀ rẹ̀ tó ráwọn kọ́kọ́ sọ èdè yìí ẹlòmíì gbà lọ́dọ̀ àwọn mùsùlùmí ni ṣùgbọ́n gbà táwọn gbà lọ́dọ̀ mùsùlùmí wọn fi kùn àwọn sọ pé àdúrà àdúà àdúà ṣíṣe àdúà ìjọsìn ni o ṣíṣe lèyàn máa ṣe nítorí pé nínú pọ́ùn ṣàdúrà yẹn pé ìwọ òun òun náwó bùkátà rẹ sọ́lọ̀ òun tẹ́wọ́ nítorí fẹ́ sọ́lọ̀ òun rawọ́ rasẹ̀ ẹ̀bẹ̀ sọ́lọ̀ pé kọ́lọ́wọ́ bó ṣe nǹkan báyìí fún ọ kọ́lọ́wọ́ ṣe nǹkan báyìí fún ọ kọ́lọ́wọ́ ṣe nǹkan báyìí fún ọ kọ́lọ́wọ́ má jẹ́ kí nǹkan báyìí ọjẹ́ tiẹ̀ kọ́ má ká burú báyìí ọjẹ́ tiẹ̀ kọ́ má ká burú báyìí ọjẹ́ tiẹ̀ wọ́n ń ṣe àdúrà ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé nínú mustalahat al-islamiyya oná nìkan sọ pé à ń ṣe àdúà kìí ṣe pà ń gba àdúrà kìí ṣe pà ń gbàdúrà à ń ṣe àdúà mo rò pé yé wa èdè tó àwọn mùsùlùmí nù à ń ṣe àdúà tó àdúà yìí ara àjọsìn ni o ara àjọsìn ni ìdí tó ti fi jẹ́ ìjọsìn ni pé àdúà yẹn ìyẹn fi ń béèrè nǹkan kan ni lọ́dọ̀ ọlọ nítòsí ń béèrè lọ́dọ̀ ọlọ kò sẹ́ni tó lè ṣe fún ọ illallah àyàfi Allah sọwọ ayẹ àbọtọ kọ wá gbé àdúrà yẹn kọ sẹrí rẹ kó lọ́dọ̀ ọlọ kó gbé lọ bẹ́ẹ̀ lómi bí lágbájá o wọn ni ọkọlé fún mi o fún mi lọ́mọ o yọ dáa fún mi láyé o yọ dáa fún mi lọ́rùn o tààlẹ ní náà tó lè ṣe bẹ́ẹ̀ fún yẹn tí ì bá sọ lọ talẹni náà tó lè sọ ọdọ lówó tí ì bá sọ lọ talẹni náà tó lè mú ọdẹ bí tó ga tí ì bá sọ lọ talẹni náà tó lè fún ọlọmọ tí ì bá sọ lọ talẹni náà tí ò ní jẹ kó kọ àgbákò tí ì bá sọ lọ talẹni náà tí ò ní jẹ burú fún ọ tí ì bá sọ lọ talẹni náà tí ò ní jẹ kó rúru rárá rúru fún ọ tí ì bá sọ lọ ṣé bọ́lá ló lè ṣe gbogbo eléyìí torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọlọ́run ọba nìkan lèèyàn gbọ́dọ̀ máa pè ìdí tó fi jẹ́ jọ́sìn kọ́ wa pe ọlọ́run ìjọsìn ni o kó o pe nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ìṣẹbọ sọ́lọ́run ni gbogbo ẹni tó bá ti lè pe nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ti ṣẹbọ sọ́lọ́run torí pé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run òun gangan alára ẹni tó ń bùkátà ni òun gan yanu pé kó mi ọ̀dà sóun lẹ́nu kò tí ì débẹ̀ ìwọ wá ní ẹ òun kó fi sí ọ lẹ́nu tẹbi tara rẹ̀ náà kọ́ mú gbọ́ná kótó di kó rí ọ ọlọ́wọ́n bá tí wọ́n fún gbogbo èèyàn mu tí ń fún gbogbo èèyàn jẹ tí ń fún gbogbo èèyàn wọ̀ tí ń bo kálukú láṣìírí ti ń ṣínà fún kálukú tí ń mú aburú kúrò fún kálukú pé nǹkan ló o ọ̀sẹ̀ nìyẹn ìtumọ̀ ọ̀sẹ̀ nìyẹn torí pé ó ń pè nǹkan ọlọ́run tó dá ọ tó dá bàbá rẹ ọlọ́run tó dá ọlọ́run tó dá ọ tó dá gbogbo ilé ayé ọlọ́run dá ọ tí ó pa ọ ọlọ́run tó dá ọ tí ó jì ọ tó bá dijọ́ gbé ndàlù kìyàmà onìkan lọ́ọ́ máa pè ọ gbọ́dọ̀ pé nǹkan mìíràn tó yàtọ̀ sọlọ torí tó bá ti pé nǹkan mìíràn tó yàtọ̀ sọlọ ó ti ṣẹbọ sọlọ o báwo wá ní nǹkan mìíràn yàtọ̀ sọlọ yóò ṣe lẹ́tọ̀ọ́ sí ká máa pè nígbà tí èso ń lọ dà wá ọba tí ń dàyàn ẹyọkan ni kò pé méjì báwo láàṣẹ máa wá pè nǹkan míì tí ọ̀dá wa tó ṣe pé dídá lọ lọ́ǹdó náà téèyàn ní dọ̀sẹ̀ bọ̀ títara tiẹ̀ ní kó mú gbọ́ ni àbí tiẹ̀ ní kó máa rán torí ẹ ọlọ́wọ́n bá nìkan láàmú pé ara jọ́sìn nìyẹn o ọ ọ sì gbọ́dọ̀ sọ fún wa ọlọ́wọ́n bá sọ pé wa qala rabbukum ud'uni astajib lakum olùwà ẹlẹ́dàá wa sọ pé ẹ máa pè mí tẹ́ ń bá ń pè mí tẹ̀ ń bá ń ti ń pè mí màá máa jẹ́ yín ìyẹn ni pé àìpọ́ lọ́n láì dọ́ lọ́n tó bá ti lè pé ọlọ́run báyìí ọlọ́run dọ́ lọ́n náà ni kò sí ìgbà tí wọ́n kanlẹ̀kùn ọlọ́run ọba tọ́lọ́run ọba ò ní dáhùn kò sí ìgbà tí èèyàn pọ́ lọ́run tọ́lọ́run ọba ò ní jẹ́yàn kò sì sí ní tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ọba ò ní kò sì sí ní tó ń fẹ́ pé ó tóbi bákan iná Ọlọ́run wá fún ọ ní nǹkan yẹn ní ọ wá di nǹkan kan kùnú tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run kò sí kò sí nǹkan náà àtàwọn àti ntaani ta ló ní wa Allah tó bá wá fún ọ ní tó ń fẹ́ kí ló dín kùnú tó ní kò dín nǹkan kan kùn bẹ torí ẹ ẹ máa pọ lọhùn àdéhùn Ọlọ́run ọba ni o oníjẹ bá ti ń pè mí màá máa jẹ yín tẹ́ ń bá ti ń pè mí màá máa jẹ yín innal ladhina yastakbiruna an ibadati ṣùgbọ́n àwọn ẹni tí ń ṣàgbẹ́rù gbanrin tí wọ́n kọ̀ láti pe ọlọ́run tí wọ́n ń pe nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run sayadkhuluna jahannama dakhirin wọ́n wọ̀nà jahannama lẹ́ni yẹpẹrẹ wọ́n wọ̀nà jahannama lẹ́ni tá a fi mú ẹ̀ gbolẹ̀ tó túmọ̀ sí pé ẹni tó bá kọ̀ láti pe ọlọ́run ìyà ń bẹ fún ọ ọlọ́run bá nìkan la gbọ́dọ̀ máa pè é a gbọ́dọ̀ pé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ tó anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith ó ní adu'a huwa al-ibada adu'a tẹ́rì yẹn òun gangan níjọ́sìn ó wá káyà yìí wa qala rabbukum ud'uni astajib lakum innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhiri al tirmidhi òun ló gbé àdéhìí jáde ó sì ní hadithun hasanun sahih. ìjà tí lè bá yé wa a rí i pé àdúà àdúà àdúà ìjọsìn ni o èèyàn gbọ́dọ̀ sẹ́rí rẹ̀ lọ́sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ o gbogbo ẹni tó bá sì ti pọ̀ lọ́hùn kò ní pàdánù kọ́ lọ́hùn dá lóhùn ó lè dá lóhùn síbi ń tọ́tọ́rọ́ ó lè dá lóhùn síbi dáadáa míì tí ò tọ́rọ́ ó sì lè lọ ládàá kó pé òun kọ́ lọ́lá fún díjọ́ gbẹ̀ndẹ̀ alkiyam èwo aláṣẹ ṣòfò kò sí òpọlọ nítorí ọtọrọ náà lọ́lọ́run fún ọ òkú oríire òpọlọ nǹkan míì tó dáa tí èso ń lọ ọtọrọ lọ́lọ́run fún ọ àbófin tí aburú dànù ló di wọn dédé àdúrà tó ṣe tí èsè dandan kí wọn mọ̀ àbí kó sì jẹ́ pé ọba ọ̀sọ́ládà rẹ̀ díjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama torí pé gbogbo ẹni tó bá ti pọ́ lọ́n ó ti sin lọ́n yóò gba ládà rẹ̀ èwo wá lè yàn sófò kò sí ètò yàn sófò mẹ́. torí ẹ èèyàn gbọ́dọ̀ sọ pé látijọ́ tí mo ti ń pọ́ lọ́n kò dá mi lóhùn àdúrà rẹ̀ ò ní gbà nù. nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ń sọ pọ́lọ́ ọmọ gbàdúrà yín lópin ìgbà tẹ́ ẹ̀ bá kánjú kí ni kánjú kò sọ pé láti ìgbà tí mo ti ń pọ́ lọ́n kò sì dá mi lóhùn àdúrà rẹ̀ ò ní gbà nù ẹlòmíì gan yóò tiẹ̀ máa gbanú ni ṣe ṣe lọ́lọ́ ń gbàdúrà ó máa ń gbà ẹ dákun ẹ tún sí àyẹ̀wò yóò máa wíwí kúwì pé látijọ́ tó ń ti ń ṣàdúrà kọ́ gbà ọgbà torí pé tí ọba gbà ṣé wọ́n ṣẹ́kù láyé òní ṣẹ́kù ṣùgbọ́n ibi tí ń gbà sí ni òye ọ̀ kìí sì ṣe dandan kó náà ṣàlàyé fún ọ ìwọ gẹ́gẹ́ bíi ta ni tọ́lọ́ máa fọn details torí ẹ̀ èèyàn gbọ́dọ̀ kánjú nínú hadith abdullahi bin abbas radiyallahu anhuma anabi sọ fún pé idha sa'alta fas'alillah gbogbo wa tó bá fẹ́ tọrọ nǹkan kan ọ̀dọ̀ Ọlọ́run ni o ti máa tọrọ wa idha ista'anta fasta'in billah tó bá sì fẹ́ wá ràn lọ́wọ́ ọ̀dọ̀ Ọlọ́run ni o ti máa wá ràn lọ́wọ́ eléyìí túmọ̀ sí pé gbogbo àtẹ́bàṣà àdúrà Ọlọ́run kẹ́ ẹ máa képe ẹ gbọ́dọ̀ képe nǹkan mìíràn tó yàtọ̀ sọ́lọ́run kódà ọgbọ́dọ̀ kípa anabi muhammed sallallahu alayhi wa sallam tó o bá ṣe bí ọ̀dọ̀ ṣẹbọ. ambosibosi kọ́ mọ́ a ké pe bàbá rẹ bàbá mi lọ́rùn má gbàgbé mi o ìyá mi lọ́rùn má gbàgbé mi o sẹ́mi gbàdúrà nù. ìyẹn ti ṣẹbọ sọlọ nù ìyẹn ti ṣẹbọ sọlọ nù. àwọn òkú ọ̀run ò ní dákẹ́ wọ́n mọ wọ́n ràn wá lọ́wọ́ ẹ̀yin òkú ọ̀run o ìyẹn ṣẹbọ sọlọ. nǹkan tá a gbọ́dọ̀ máa pè ní kíni Allah ọlọ́run ẹlẹ́dàá wa nìkan ńlá máa pè. nínú àdéhìí mi anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní innahu man lam yas'alillaha yaghdab alayhi dájúdájú ẹni tó bá kọ̀ láti bẹ ọlọ́run láti tọrọ tí ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bínú sí i ló túmọ̀ sí pé kọ́ ọ máa tọrọ tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ní òní jẹ́ kọ́ ọlọ́run bínú sí ọ àìtọrọ tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run sábàbí kí ọlọ́wọ́n bó bínú sí ọ ni kọ́lọ́n má bínú sí wa. wáyé o oríṣi méjì làdúà àdúà kan wà tá à ń fi tọrọ òun náà ni gbogbo ètò ń ṣàlàyé yìí àdúà kan wà tó pàǹfì fẹ̀yìn fọlọ́ àdúà tó fi fẹ̀yìn fọlọ́ yẹn òun náà ni kí wọn máa wí àwọn gbólóhùn àfọ̀mọ́ ètò wa nínú sunna àbí kí wọn máa kí alukur'an gbogbo eléyìí ń bẹ́ẹ̀ nu pé òun pe ọlọ́run ní pípé ti fífẹ̀yìn fún un subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir subhanallah wa bihamdih gbogbo àwọn gbólóhùn èyí tí èèyàn máa ń wí èèyàn ń pọlọ ṣùgbọ́n ní pípé ìtẹni tí ń fẹ̀yìn fún eléyìí náà àdúrà ni ọwọ́ àti ẹwà lọ́lá ju àdúrà Ọlọ́run ràn mí lọ́wọ́ ọlọ́run fún mi láta jẹ́ kí n lè ríra jẹ́ n rówó rà ràn mí lọ́wọ́ kí n rí rúra kí n sì rówó rà ràn mí lọ́wọ́ kí n rí yọ̀rà kí n sì rówó rà gbogbo eléyìí bá àdúrà ni ṣùgbọ́n àdúrà tí ò ní à ń tọrọ irú à ń tọrọ ọyọ nínú ọlọ́lá ju àdúrà ti tọrọ lọ kọ́ ọmọ fẹ̀yìn fọlọ́n kọ́ ọmọ kí alukur'an eléyìí máa jẹ́ kọ́ lọ́wọ́ bó ṣe. ìntọ́pọ̀ ju ti ma se fáwọn ẹni tí máa tọrọ lọ fún yẹn nílé tí ó sì padà náà pé kọ́ ọ pàtó bá ti rí tọrọ rẹ ń dà náà sọ eléyìí jẹba torí ẹ àwọn eléyìí ń bẹ nínú àwọn nǹkan tí ó yẹ kí mùsùlùmí ó mójútó ẹnu wa ahọ́n wa ó gbọ́dọ̀ lẹ̀ sádùá gbogbo gbà subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar àdúrà kò sí bùkátà tó kéré kò sí ètò tóbi gbogbo nǹkan pátápátá la máa tọrọ lọ́dọ̀ lọ gbogbo nǹkan pátápátá la máa tọrọ lọ́dọ̀ lọ tí ìsáná bá tán nílé wa abẹ́lọ̀ kọ́ran wa lọ́kàró ra sáná mi epo tán mọ́mọ́tò lẹ́nu abẹ́lọ̀ kó jẹ́ káró ra mi òní sọ pé ó ti wà lákùrẹ́ àbúrọ̀mọ́ sàdúrà kan tí ò ní túmọ̀ ah ok ẹ débẹ̀ ẹ fẹ́ mú lówó bá ní kẹrọra mú. <laughs> so torí ẹ gbogbo nǹkan pátá lèèyàn máa bẹ lọ kò sí pé léyìí ló tóbi kò sí pé léyìí ló kéré àá tẹlẹ ìṣó aṣọ àá nídìí ká máa ṣàdúà kò sí tí ó bùkátà ká ṣàdúà. èèyàn sì máa tọrọ fúnra rẹ̀ yóò máa tọrọ fáwọn olólùfẹ́ rẹ̀ tó jẹ́ pé pẹ̀lú wọn ní ṣe ń jèèyàn tó ṣe pé pẹ̀lú wọn nínú rẹ̀ ṣe ń dùn. àwọn bàbá rẹ̀ àtìyá rẹ̀ pẹ̀lú wọn ló ṣe jèèyàn wọn máa ṣàdúà fún wọn wọn bẹ láyé àbí wọn ti kú àwọn tó yẹ pé pẹ̀lú wọn nínú rẹ ṣe ń dùn àwọn ọmọ tó ní nítorí pé tó o bá lọ́mọ báwo nínú rẹ ṣe fẹ́ dùn nínú ìgbésí ayé rẹ tó àwọn ọmọ tó ní wàá máa ṣàdúrà fún wọn nítorí pé tí ìbá ṣe pé tí ẹ bá ti ta ọ̀hún á wá kọ́ bàjẹ́ fọ́mọ ẹni títí ẹ bá ti ta tó ti dàrú dànù òní ọmọ fẹ́ kọ́ ta fọ́mọ rẹ̀ ọmọ ṣàdúrà fún àwọn ọmọ rẹ̀ yálà ọ̀rá mi pé ń gbà àbọ̀ ọ̀rá mi pé ń gbà sátìmọ̀ ṣàdúrà sátìmọ̀ ṣàdúrà ṣẹlẹ̀ ìjẹba tọ ẹlẹ́kejì nínú àwọn oríṣi ìjọsìn òun náà ni alkhawf ìbẹ̀rù ìbẹ̀rù ìjọsìn ni o èyí tó ṣe yí pé ọlọ́run bá nìkan la gbọ́dọ̀ darí rẹ̀ la gbọ́dọ̀ dojú rẹ̀ kọ a gbọ́dọ̀ dojú ìbẹ̀rù wa kọ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́ ìbẹ̀rù tí ó wá jẹ́ ìjọsìn ó jẹ́ oríṣi méjì alif wọ̀bà alákọ̀ọ́kọ́ òun náà ní ìbẹ̀rù wípé ó lè mú aburú ṣèyàn ìbẹ̀rù pọ́lọ̀ lè mú aburú ṣèyàn a aburu bẹ̀rù ọlọ́ọ̀bẹ nínú aburú òun náà ní kó ti dá lápèjúwe inú aburú òun náà ní pé kó kú nínú aburú ní kí gbogbo dúkìá kó pòórá mọ lọ́wọ́ so gbogbo léyìí báyìí a gbọ́dọ̀ bẹ̀rù ẹnìkan kó lè múrù rẹ̀ sí wà fọlọ ẹnìkan ò sí tó lè mú kaburú sí ọ àfọlọ torí kọlọ ọmọ sí náà ọ máa àmọ́ tó bá lọ bẹ̀rù èèyàn kan kó lè dá fi aburú sí ọ tó bá bẹ̀rù ẹnìkan kó lè dá fi aburú sí ọ kódà kò sí pọ́ lọ́wọ́ fẹ́ eléyàn ti jẹ́ shirk ó ti dì sẹ́bọ sọ́lọ̀ torí ẹ̀ kò sẹ́ni tó lè ní ẹnìkankan lára tọ́lọ̀ wọn bọ̀ ọ̀bá yìí rí ọ ní lára wa ma hum bi darrina bihi min ahadin illa bi idhnillah wọn à lè fi dán agbégbá àṣàṣì wọn ò lè fi ní ẹnì kankan lára àfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ torí de eléyìí o gbọ́dọ̀ bẹ̀rù èèyàn pé ó lè dá faburú sí ọ kódà kò sí pọlọ wọn fẹ tí yorùbá bá gbọ́ yìí ayé wọn tòrò púpọ̀ nínú ìgbésí ayé yorùbá àwọn ọgbà pọlọ wọn bá máa ń fi nǹkan séèyàn tí ọ̀dà wọn ọgbà bẹ́ẹ̀ àwọn máa ń wò pé àjẹ́ oṣó emèrè àwọn èèyàn ní dayé àwọn rú àwọn náà ní bàtà àwọn jẹ́ àwọn ní ń pa àwọn àwọn ní yíyín àwọn lọ́rùn àwọn ní ń ṣe gbogbo kínní torí ẹ̀ náà ní kálukú wọn fi lọ wọ ẹgbẹ́kẹ́gbẹ́ nítorí káwọn atiláwé wọn má bàa rí wọn má bàa rí wọn gbèsè torí ẹ̀ wọ́n sọ pé kínní kan dún ọmọ kú ẹ̀ sáláìmà pété alọ́pàá ta ni ní àkídà Yorùbá àwọn gbà pé èèyàn ní máa pààyàn ẹ̀rì tí wọ́n máa da lásà tí wọ́n máa ní ọlọ́run ò ṣe bí o ènìyàn ní ẹ̀bẹ̀ so àwọn ọgbà <laughs> wípé àti dáadáa àtàìdá ọ̀dọ̀ ọlọ́ọ̀ni ti wá dáadáa àwọn gbà pọ́dọ̀ ọlọ́ọ̀ni ti wá àmọ́ ẹ̀dá ńkọ́ èèyàn ní ẹ̀bẹ̀ tòbí ò bá ṣeé ṣe ń tiwọn nù wọn ò gbọ́ lọ́n gbọ́ kankan ẹni tó bá gbọ́ lọ́n bá gbọ́ wọn mọ̀ tó bá dáa ta ló jẹ́ ọ́ allah tọ́ba kù díẹ̀ káàtó ta ló mú kù díẹ̀ káàtó allah tó nígbà tí ọ̀nbẹ lálàáfíà ọlọ́run ní ọ̀bẹ lálàáfíà àárẹ̀ sí ọ ọlọ́run náà ló ní kó sí ọ nígbà tó ọ̀nbẹ láyéláyé ọlọ́run ló ní kó ọ̀bẹ láyéláyé nígbà tó bá sì kú kalẹ̀ tó kú ọlọ́run náà lọ́pọ̀ torí pé ọ gbọ́dọ̀ gbà ike kankan lè ṣẹlẹ̀ nù ìjọba ọlọ́run tọ́lọ́run ọ̀fẹ́ láì jẹ́ kọ́lọ́run ọba fẹ́ pé ọlọ́run ọba lọ́wọ́ sí ọ wá à tá a lẹni tó lè gba nǹkan mọ́ lọ́n lọ tá a lẹni tó lè dá nǹkan ṣe mọ́ lọ́n lọ láìláì bẹ́ẹ̀ni kan wàá kù kí sọ ọlọ́run lọ pa à ìsọkúsọ lọ ń sọ yẹn o ẹnìkan wó lulẹ̀ kí sọ ọlọ́run ló gbé ṣubú ìsọkúsọ lọ ń sọ yẹn torí de eléyìí ọlọ́run nìkan láwọn abẹ́rù bá wọn òun nìkan ló lè fa burú sí yẹn. tí aburú máa ń bọ̀ lọ́dọ̀ ẹnìkan sábàbí lòun aburú rẹ̀ yẹn ò lè rí ọ gbèsè àfi tọ́lọ̀ ń bá fẹ́ rẹ̀ kése gbogbo ẹni tán ló máa ń kú kése gbogbo ló kú ọ̀pọ̀ èèyàn ní gbé búlẹ́ẹ̀tì kanu wọ́n ṣùtì búlẹ́ẹ̀tì sì rẹ̀ ní sì tún sẹ̀mí kò kú ẹlòmíì búlẹ́ẹ̀tì ò dúró nù rẹ̀ ọkàn ẹlòmíín sì ń gbé búlẹ̀tì kánú torí ńgbà tán ṣúùtì rẹ̀ búlẹ̀tì yẹn lọ gan sára àfún kan wọ́n á rí i pé táwọn bá ní káwọn sọ pírẹ́sàn ó lè kú wọ́n á ní ẹ̀ máa mánéjì ẹ̀ nù lórí mánéjìmẹ́ǹtì ni àwọn àtìtì tí ó fi dijọ́ tó lọ́nba kọ pé ó kú so eléyìí túmọ̀ sí pé kò sẹ́ni tó lè fi nǹkan kásẹ̀ yàn àfọlọ́ ọ wá gbọ́dọ̀ bẹ̀rù ẹnìkan kó lè dáfi aburú sí ọ tó bá ti bẹ̀rù rẹ̀ ó di kíni mushrik ọ̀dọ̀ sẹ́bọ̀ ẹlẹ́kejì ètò jẹ báà òun náà ní í pé ọ gbọ́dọ̀ bẹ̀rù ẹnìkan ọ gbọ́dọ̀ bẹ̀rù kankan kí ní ìbẹ̀rù tí ó mú ọ má lè ṣe ńtọ́lọ̀ ní kò sí kó bẹ̀rù èèyàn títí títí kọ́ ọ má lè tẹ̀lé àṣẹ ọlọ́run eléyìí náà dá o nígbà ṣé bàbá yìí ń bẹ́ẹ̀ tó àlè ṣe sọ láti o olórí ibú rẹ̀ gbọ́dọ̀ káyọ̀ mọ́ sọ láti o àbí òye wa ah, tó lórí ibu rẹ̀ ń bẹ̀ kó àmọ̀ gbọ́dọ̀ àgbọ́dọ̀ ṣe sọ́mu Ramadan tó lórí ibu rẹ̀ tó bá rí wa ń bẹ̀ wọn à ẹ gbọ́dọ̀ bẹ̀rù ẹnìkan débi pé wàá ní sin lọ. eléyìí tó má bẹ̀rù èèyàn tó wọ́n sin lọ wọ́n ní ìdájọ́ rẹ̀ nínú ṣẹ̀ríà ní at irú bẹ̀rù yẹn haram òun ò tó ṣẹbọ sọlọ ṣùgbọ́n haram. orí délé ọ̀dọ̀ wa ìbẹ̀rù ọlọ́run ara àjọsìn ni ṣùgbọ́n lọ́n sọ pé fala takhafuhum khafuni in kuntum mu'minin ẹ má bẹ̀rù èmi ní kẹ́ ẹ bẹ̀rù tẹ́ ẹ bá jólúgbàgbọ́ òdodo yẹn ní kẹ́ ẹ má bẹ̀rù wọn kí wọ́n lè dá faburú sẹ́yìn èmi ní kẹ́ ẹ má bẹ̀rù torí èmi wọn lè faburú sẹ́yìn tẹ́yìn bá jólúgbàgbọ́ òdodo ọlọ́run bá ní waliman khafa maqama rabbihi jannatan ẹnikẹ́ni tó bá bẹ̀rù tó bá dijọ́ gbẹ̀ndà alqiyam alìjánà méjì lòun fún ọlọ́wọ́n bá tún ní walladhina yu'tuna ma ataw wa qulubuhum wajilatun annahum ila rabbihim raji'un wọ́n ná tí wọ́n ná wọ́n ń ṣe tí wọ́n ń ṣe ní tẹ̀lé tọ́lọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọkàn wọn tún gbọ́n pẹ̀pẹ̀ ìbẹ̀rù ń ṣe wọn nítorí pé tó ń tún rántí pé ah ọ̀dọ̀ ọlọ́run làwọn padà sí ẹ̀rù ó tún máa bà wọn pé sọ́lọ́ wọn gbà sọ́lọ́ wọn gbà ẹ̀rù kọ́lọ́ wọn má fi wọn sí náà tún máa bà wọn sọ àwọn eléyìí ni mu'minun bákan náà ó ní wa yarjuna rahmatahu wa yakhafuna 'adhabahu wọ́n ń ran kànkẹ́ ọlọ́run wọ́n sì ń bẹ̀rù ìyá rẹ̀ agbọ́dọ̀ bẹ̀rù ìyá tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run agbọ́dọ̀ bẹ̀rù pé níṣẹ́ lómi yóò máa bẹ̀rù ẹ̀wọ̀n yóò máa bẹ̀rù àtìmọ́lé yóò máa bẹ̀rù kò ní rántí pé kíní kan bẹ tí wọ́n ń pè ní kíní jahannam hey ọlọ́run bá dákun mọ́jà àmọ́ ọ ìyá atayé náà mọ́jà àmọ́ ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá sọ sínú tiẹ̀ bá jẹba iná ò sí tí ọmọ fọwọ́ ráyàn lẹ́ẹ̀kẹ́ wípé you are welcome ah òjijì ni yọ bẹ̀rẹ̀ sí jó lẹ́ẹ̀kan náà ni torí pé iná tẹ rí yẹn kọ́ mẹ́ni tó dáa tọba dáná kalẹ̀ ní ìsìtọ́ fọwọ́ bọ́nu rẹ̀ yóò ju ọ fáínfáín ni kò ní sọ pé ọlọ́dọ́n kalẹ̀ so báwo wá ni nátọ́lọ́n ti dá kalẹ̀ fáwọn ọ̀tá rẹ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ wá tọ́ eléyìí túmọ̀ sí wípé. a gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run a gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run torí ẹ̀ lànà bisalòlá àdìsílẹ̀ ló ti ń sọ fún wa nínú hadith kan pé wàláhi la adri wa ana rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam ma yuf'alu bi wala bikum hadith bukhari ló gbà wá pé mo fọlọ́n búra pé ìmà tó ń ti pé ìránṣẹ́ Ọlọ́run ni mi. kí lọ́lọ́run ó fèmí kini kí ni ó fẹ́ yín náà ṣe ń jọ gbẹ̀ndẹ̀ alùpùpù wàláì mu subhanallah sọ pé ẹ̀rù ọlọ́run gbọ́dọ̀ bà wá nù gbàtọ́ ga wa tó ẹ náà làkókò ẹni tó kọ́ ò ní rí rẹ̀ tí bá ń sọ pé mo búra fojú èmi àtẹ̀yìn rí alùpùpù táwọn yìí ó gba ẹgbà wa kan wá ń tẹ̀ ó ní qala rasulullahi sallallahu alayhi wa sallam ó ní ma ra'aytu mithla an-nari nama haribuha wala mithla al-jannati nama talibuha ó lóun ò rí nǹkan kan tó dáa gẹ́gẹ́ bíi náírà o tó ṣe pé ẹni tí ó lóun fún oorun ní sùn òun ò nǹkan kan tó dáa gẹ́gẹ́ bíi náírà tó ṣe pé ẹni tó lóun sá fún ná sísùn ló ń sùn. ẹnì kẹtọ báyìí afe safun sá fún lóòótọ́ kò yẹ ká ṣe kíni kò yẹ ká súnmọ́ sọ́ọ̀lẹ̀ tó ti mú náà lọ sọ́ọ̀lẹ̀ àbẹ̀wò ẹ̀kọ́ ni ẹni tó fẹ́ sá fún náà kò gbọ́dọ̀ sùn kò gbọ́dọ̀ sùn torí pé ilé ayé tá a wà yín báyìí ee eh, wàllá ilé ilé ká ni ara ń sá fún náà sì ń sùn ìyẹn ni pé iṣẹ́ tí ò ní já wọná kọ́ là mójútó tọ́fẹ́ wà lìjẹ́nà náà oorun làwọn náà tún sùn subhanallah so wọn ò mójútó sẹ́ tí ó jẹ wọn wà lìjẹ́nà àwọn tí wọn ò sáfù nǹkan tí ó jẹ wọn wọ náà oorun ní kálukú sá ń sùn kùlàlà so eléyìí anabi sallallahu alaihi wasallam ọlọ́yẹ̀ òun lẹ́nu ẹsẹ̀ mọ̀pẹ́ni tí ń wọ́wọ́ sí àwọn máa sùn ni náà ẹni tí ń wọ́ ọmọ sí àwọn máa sùn ni ẹni tí ń wápò bí àwọn olóṣèlú nìsí ti ń gbapò ti ká tí wọ́n ń sùn ni. oorun kọ́ oníkálukú ìpàdé mítìnì láàárọ̀ mítìnì lọsàn án lóru kí ló wáá tó fi jẹ pé ẹni tí ń wá lè jẹ́ náà sùn kí ló dé tẹ́ni tí ọ̀fẹ́ ń sá fún ná tó náà sùn sóorun ló yẹ ká máa sùn yẹ sóorun ló yẹ ká sùn àwọn kankan tí kankan láyé bóòlù àlìjánà aláàfẹ́ wọ̀ à ń sùn eléyìí jẹ́ ó ti ṣe yẹ ká bẹ̀rù o. nínú àdéhùn mi anabi sallallahu alayhi wa sallam ó ní man khafa adlaj wa man adlaj balagal manzil ala inna silcata allahi ghaliya ala inna silcata allahi aljanna. ẹni dájúdájú gbogbo ẹni tó bá fi lè bẹ̀rù ọlọ́run o yóò rí lé wọ̀ gbogbo ẹni tó bá fi lè bẹ̀rù ọlọ́run yóò rí lé wọ̀ ẹnikẹ́ni tó bá sì ti rí lé wọ̀ yóò rí bí gíga dé o gbogbo ẹni tó bá ti rí lé wọ̀ yóò rí bí gíga dé o ẹ ẹ gbọ́ o ẹrù ọlọ́run ọ̀wọ́n gègé ọ̀wọ́n gogogo ọ̀wọ́n gègége ọ̀wọ́n púpọ̀ ẹ ẹ gbọ́ o ẹrù ọlọ́run náà làlìjànnà ẹni tí máa ń wá kò ní sùn o kò ní sùn o ntọ́ wọn púpọ̀ ni o ṣé n tá a fi rí làwa ń ṣe kò dájú ṣé n tá a fi ní rátò dìjẹ rẹ̀ là ń ṣe kò dájú kó ní kálukú kó kéèsì ra rẹ̀ tọ́ ẹ̀gbọ́n àmì tí wọ́n tó tún ṣàlàyé àwọn nǹkan tó jọ pé ká níbẹ̀rù ọlọ́run. wọn pọ jọjọ ara àjọsìn náà nìyẹn wípé ká máa bẹ̀rù ọlọ́ ká máa tí ń bẹ lọdọ rẹ ká máa sìn lójú méjèèjì ká ni ló lè má ìdásí yẹn a sì ẹnìkan ní ìbẹ̀rù tí ó ti ọlọrun ẹlẹ́dàá wa lẹ́yìn rẹ̀ àbá àtúnfẹ́ sàlàyé oríṣi ìjọsìn mi eléyìí ó fi hàn kí ẹ bó ṣe jẹ́ pé ìmọ̀lọ́lá dín ní ọgbọ́n ògbé torí pé téèyàn bá ń ti mọ̀ pé a ah, àsárà àjọsìn náà lélẹ́yìí àsárà àjọsìn náà lélẹ́yìí sẹ́wọ̀n kí ọmọ kún ní tó ti wà fún yàn tẹ́lẹ̀ náà pé àdúpẹ́ fọlọ́n eléyìí tún ti lékún sí i mọ̀ àjọsìn ní nǹkan báyìí ara àjọsìn ní nǹkan báyìí wọn náà lè máa sọ fẹ́ni tí ọba yé pé ṣe ká ṣe sọ láti lásán ni wọ́n ń pè ní pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù tó rẹwà jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kó ṣàánú wa lórí àti lè máa sìn gẹ́gẹ́ bó ti ṣe ń fẹ́ àti bí ó ti ṣe yọ́nú sí wa kó ràn wá lọ́wọ́ lórí àti súnmọ́ ṣíṣe tiẹ̀ ká sì lè máa ṣe kó lé jìnnà ṣe ń tọ́ta kó tiẹ̀ kó sì fi ìkórìíra rẹ̀ sí wa lọ́kàn subhanakallahumma wa bihamdik ashhadu an أستغفرك وأتوب إليك